السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim Suratul Ma'idah aya tí a ti dúró òun náà ni aya sixty naam ibẹ̀ náà ni a ti dúró àyà yìí náà ni a ti máa tẹ̀síwájú <clears throat> tí a bá ń fi ọkàn bá ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tí a bá ń fi ọkàn bá lọ a tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ń sọ̀rọ̀ nípa àwọn ahlul àbò ń sọ̀rọ̀ nípa àwọn àlùmọ̀ṣẹ̀kùn àwọn ẹlẹ́bọ bọ́lọ̀mbà ti sọ sáà yóò tún padà sí ọ̀rọ̀ àwa mùsùlùmí àwọn tó burú tọrọ tí wọ́n fẹ́ẹ̀ tún burú ju ọ̀rọ̀ àwọn kèfèrí àti ẹlẹ́bọ lọ wọ́n bẹ nínú wa ọlọ́wọ́n bá ń fi eléyìí ó fi ń jẹ́ kó rinlẹ̀ fún wa wípé lóòótọ́ àwọn ẹlẹ́bọ ọ̀rọ̀ wọn burú àwọn ahùn kitab al-kuffar minhum àwọn kèfèrí náà ahùn kitab tí wọ́n kọ iṣẹ́ tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi rán ànábì sallallahu alayhi wa alihi wa sallam ọ̀rọ̀ wọn náà burú àmọ́ ọ̀rọ̀ àwọn kan bẹ tó tún burú ju ọ̀rọ̀ wọn lọ mú mi lè munafiqun àwọn náà làwọn tán jẹ́ mùsùlùmí tán pẹ̀lú àwọn ní mùsùlùmí ṣùgbọ́n munafiki wa ìyáàpọ̀ ara yìí ó ń fìwà nílọ̀ wípé kájìnà sí ìwà nifaq alladhina almunafiqun hum alladhina azharu al-islam wa abùpọ̀nú alkòfù àwọn mùnáfìkì nínú àwọn mùsùlùmí ni wọ́n máa ń wà wọ́n á gbé ìgbàgbọ́ islam wọ́n á gbé lójú gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ṣàáìrù díì ẹ̀rí wọn wọ́n máa ṣe wọ́n kírun wọ́n gbààwẹ̀ gbogbo nǹkan tó yẹn máa ń ṣe nínú ẹ̀sìn wọ́n á máa ṣe ní ti gbangba ṣùgbọ́n nínú ẹ̀mí wọn alkufuru aqrabu ilayhim minal iman kèfèrí ìkọtọlọ́hun gangan ló wà lọ́kàn wọn ìkọtọlọ́hun ọba ni wọ́n nífẹ̀ẹ́ sí jùtọ́lọ́hun lọ láti máa ń sọ fún wa wípé ẹlẹ́rí ẹlòmíì kódà ẹlẹ́rí obìnrin kọ́ máa lọ hijab ash-shar'i kódà yóò máa bójú àmàfi qalbiha nínú ọkàn rẹ̀ ó kó ìrànlẹ́ṣẹ̀ bóyá torí ọkọ bí tó wọn bá bójú tẹni ò ní fẹ́ wọn ló fi lo nìkọ́ àbí ló fi lo àṣejáàbù ṣẹ̀rẹ̀ àbí nítorí àwùjọ tó bá rẹ̀ àwùjọ tá a wà yóò àti ìrọ̀bá lọ àṣejáàbù ṣẹ̀rẹ̀ rí wọn ní káyà fún un ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ gangan ìwà rẹ̀ ìṣesí rẹ̀ àdìsọ́kàn rẹ̀ ó lòdì sí nǹkan tó ń ṣe eléyìí ní alàmásí nifaq nínú àmì tó yàn sí dáwọn mọ́sí kíma òní òkun ìwá kùn kó ní ọmọ mọ̀nú ẹ̀ sálìnàfàk jẹ́rọ ààrẹ léèrè wípé ìjẹ́mùnà sí kìnnìyàn kó fi dára rẹ ló ó lè ṣòro fáwa láti pé onímọ̀nàfíà torí gbogbo àǹgbà rẹ zọ́hírúk alìsílám wọ̀sọ̀lá ń táwọn rí ní gbangba dáadáa ìsinmi so yóò jẹ́ ó ṣòro fáwa láti pè ọ́ ní mọ̀nàfíà àmọ́ ìwọ fúnra rẹ mọ̀ nítorí sọ́kàn nípa nínú àwọn tọrọ wọn burú jáì tó túfẹ̀ humul munafiqun ìdí mi àtọ́jú pé wàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́bọ̀ ó bọ́ sọ́rọ̀ àwọn ahlul kitab ọlọ́run tún wá bọ́ sọ́rọ̀ al-munafiqun ìdúpọ̀ ọlọ́run ọba sọ fún wa náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim innal munafiqina fi ad-darkil asfali minan nar ọlọ́run ti ara àwọn mùnàfíkì tẹ́rí yẹn bí ọ̀gbun inú náà bí ó ṣe jì tó àwọn ibi tí wọ́n mọ̀ kó àwọn ọmọ náà sí bí ó ṣe jì tó tí àwọn mùnáfìkì ò ní ó jìjù jẹgbójẹgbún ààyè tó jìjù nínú náà ibẹ̀ láti lọ fi àwọn mùnáfìkì tẹ́lẹ̀ wọn àmọ́ kó àwọn olùkùnlé wọn lórí ṣẹlẹ̀ ń dé kó ìwà nífàk ìwà tó burú jáde abdullah subhanahu wa ta'ala àtẹ̀yìn àtẹ̀yìn ọlọ́run lọ́kọ́ sọ wa níbi wa mùnáfíkì اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء ولساننا من الكذب وأعيننا من الخيانة إنك تعلم خائنة الأعين وما تخفي الصدور الله سبحانه وتعالى الله سبحانه وتعالى اسطوانة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم الصحة لبئس ما كانوا يعملون لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون الله سبحانه وتعالى الله سبحانه ní àyà almunasaba èyí tó ń bẹ láàrin àyà ilé àtẹ́lẹ́ ìtẹ́ afẹ́kà yìí òun náà láti sọ síwájú pé ìgbà tí ọlọ́run sọ̀rọ̀ àwọn ahàrẹ̀ kìíkà tó tún wá bọ́ sí ọ̀rọ̀ àwọn almunafiqun eléyìí jẹ́ kó yíwa wípé àlàkọ̀ èyí tó lágbára ó ń bẹ láàrin alkufar wal munafiqun dúpọ́lọ́ wọn bá sọ láì nínú alkur'an ó pe àwọn munafiki ní kèfèrí ọlọ́run wa ìmúna ìfòkó umul kafir ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ wípé munafiki kìfèrí náà ni wọ́n bó tilẹ̀ jẹ́ kí wọ́n lè gbé islam wọ́n lè fi hàn níta so látara wípé àlàkọ̀ ń bẹ láàrin àwọn kìfèrí àti munafiki ọlọ́run ọba fi ọ̀rọ̀ àwọn munafiki ó fi tẹ̀lé ọ̀rọ̀ àwọn al-kuffar min bákan náà àwọn ahlul kitab min abroad hasọ ìfìdí nínú nǹkan tó gbajúmọ̀ jù nínú ti sí àwọn ahlul kitab èyí tí ó dá òun náà ni kìtìmánul haqq kìtìmánul haqq fún kan fi òdòdó pamọ́ nínú tó ṣe àwọn so ta wọ àwọn ní fi hàn ṣùgbọ́n wọ́n fi kúfùrù pamọ́ sínú ọkàn kìtìmán ó ń bẹ lára àwọn méjèèjì ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá tètè fi ọ̀rọ̀ àwọn mùnáfìkì ó fi tẹ̀lé lóbi jẹ́ pé wọn náà máa ń yẹ ọkàn rẹ wò tí ẹ bá ti ń sọ pé ẹjẹ́ á ṣe bọ́lọ̀ ń ṣe ní bá nàbì fi wí ọkàn ẹlòmíì ó kọ̀ ọkàn ẹlòmíì ó kọ̀ ibi máa rí àṣírí ẹ̀ máa ẹlòmíì kó ṣe bí ìlànà àwọn kèfèrí yẹn ntòwú ni ntòwú ni yẹn nínú ọkàn rẹ̀ kódà ó lè mọ kí owó lè mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ gangan kò ní nífẹ̀ẹ́ sí bí anásánlá rẹ̀ sọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe ń gbá rẹ̀ sí ní àdámẹ́sì nìfà nínú wa nìfà kan tẹ bá kan ìgbéyàwó mi ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ayé rẹ̀ fúnṣẹ́ ìdíje pé o sì nà wá síbí ẹ rọ́bọ̀ nígbà bára sọ síyàwó wọ̀ ìyàwó tí ń lo hijab tẹ́lẹ̀ tó bá dijọ́ tí ń ṣe ìyàwó lọ́ba wọ aṣọ bíi àpò ẹ̀fà mẹ́tì ọ̀nọ́wọ̀ àwọn mùnáfìkì bíi tiẹ̀ náà wàá máa sọ pé àìsílẹ̀ méjì ọjọ́ kan yìí náà ni a ti rí ele ha ṣe wípé ó lò lo jẹ̀lbáàbù ń lo hijabu gbẹ̀ ló níjọ́ tí ń lọ ilé ọkọ gèlè olówó lọ́nà ó sì wọ́ sófin ó sì fi gbogbo olùjáfúndó kankan wọ́n abílẹ̀ ìgbẹ̀ tí ó ṣe yí ó ní kò sí ó ní ọjọ́ ni ní náà náà tí ti di dọ́là inna lillahi wa inna ilaihi raji'un. so gbogbo ìgbà tó bá ti ń jẹ́ pé bọ́lọ̀ ń ṣe wí báwọn ẹbí ṣe fẹ́ yẹ tó bá ti yẹ ọkàn rẹ̀ wò tó rí pé òye láì tiẹ̀ inú àmì ìfàkì ẹ máa wọ lómi bóyá kú mùsùlùmí kú ẹ wò bí wọ́n ṣe sọ bí àwọn kékeré gẹ́lẹ́ ìyẹn ni yóò wù wọ́n ju ẹ̀ṣẹ̀ bí lànà súnmọ́ Nabi sallallahu alaihi wasallam abẹ́ aláṣọ́nà wàtàálà lọ́kọ̀ṣọ́ wa níbi ìfà gbogbo ìgbà títọ́ lọ́nà tànábì tí ò bá ti ráyè tó nínú ẹ̀mí téèyàn máa ń nífẹ̀ẹ́ nǹkan míì jùlọ ó sì ń pé ààrẹ lọ́mọlẹ́yìn anábì sallallahu alaihi wasallam tí ó rò pé ẹnu lásán ni ìfẹ́nu ìdáni aláàpọ̀ bẹ láàrin àwọn kèfèrí àtàwọn mùnàfíkù yìí òun náà ni alkitman munafiki yóò máa fi ara pamọ́ fún yín yóò sì máa fi ìdàkejì bó ṣe jẹ́ yóò máa fi àyín jẹ́bó ṣe pa àwọn kẹfẹ́ yìí náà alkitab àwọn náà máa ṣe kitman òdodo tí ń bẹ lọ́wọ́ wọn nípa Islam wọ́n dọ̀wọ́ bù ọ̀tọ̀ nìkan ní ìsúnmọ̀ sọ ọlọ́run bá ní wa ìdàjà òun kò ayé almunafikun ọlọ́run ní ìlànà sallallahu alaihi wa sallam tẹ bá wà nídòkó tẹ́ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn tánàbí ń ṣàlàyé ọ̀rọ̀ kílọ̀lọ́hun fẹ́ kílọ̀lọ́hun ọ̀fẹ́ ló ń ṣàlàyé alhalal walharam fáwọn èèyàn qalu amanna táwọn mùnàfíkí wọ̀nyí tí wọ́n bá dé wá báyìí àwọn náà wọ́n máa wá síjẹ́kó yẹn ẹ̀wọ̀n kan síjẹ́kó wọ́n ní máa wá wọ́n máa wá ọlọ́ọ̀bá tó kọ́ yí dá ìṣà òkú tí wọ́n bá ti dé wá báyìí níjókòó tí ìrànà sọ́lá àfẹ́lá tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn kódà gbà mí àwọn náà kọ́ dé kọlu àmàna ní tí wọ́n mọ̀ sọ ni pé à táwọn bá nígbàgbọ́ sọ táwọn àdókòó wá jẹ́ kọlu àmàna kódà bẹ́ẹ̀ bí wọ́n léèrè ní tí wọ́n mọ̀ sọ ni pé àwọn gbọ̀ àwa nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ sílẹ̀ àyẹ́sọ́lá àrẹ́sọ́lá àti nǹkan tó ń sọ wọ̀kọ̀ dákàlú bil kufur wà ń kọ̀dọ̀ kan jù ọlọ́run bá fi jámọ̀ ìpé mùnáfíkì ni wọn ò bí wọ́n ṣe dé wá bá ọ yẹn wọ̀kọ̀ dákàlú bil kufur nínú ọkàn wọn bí wọ́n ṣe ń wọlé yẹn kúfùrù ni wọ́n gbé wọlé nínú ẹ̀yàn má jẹ́ kí ìjókòó wọn níwájú rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam má jẹ́ ó tàn ọjẹ́ o torí pé n ti ń bẹ nínú ọkàn wọn gan ni wípé ìdákejì tó ń ṣe yẹn lọ́wọ́ àlọ́kà ọlọ́run wa qad dakhalu bil kufr ay mustashhidina al wọ́n sọ nítorí pé tí in tí ó jáde lórí àwọn wọn ni pé agbára ànábì bọ̀ ọlọ́run wa kò dọ́kọlù bí wọ́n ṣe wọlé wá bá ọyìn lájọ́ kò wájú rẹ̀ yẹn àwọn àti kúfùrù náà jọ wọlé wọn ò ṣèṣì gbé kúfùrù lẹ̀ lẹ́yìn níta kan wá wọlé pẹ̀lú iman ara kúfùrù ò ní wọ́n gbé wọlé ọ̀rọ̀ wọn bá tiẹ̀ wá dá tí bá tiẹ̀ gbé kúfùrù wọlé lẹ́yìn ìgbà tí gbọ́rọ̀ tán tí padà ju kúfùrù lẹ́yìn ọlọ́run wà qad kharaju wà hum qad kharaju wà hum qad kharaju gbogbo bí wọ́n ṣe pẹ́ níwájú rẹ̀ àná ìwọ́n ṣe gbọ́rọ̀ rẹ̀ tó ọ̀hún náà nígbà tí wọ́n tó fẹ́ jáde kó lọ́dọ̀ rẹ̀ kúfùrù náà láti gbé jáde kí ni túmọ̀ òwe tọ́lọ̀ ń pa fún wa ní wípé bí wọ́n ti wọlé náà ni wọ́n ti jáde gbogbo ọ̀rọ̀ tánà yóò sọ́lá sọ òṣèwọ̀n láǹfààní nínú àlàmátù nifaq Ona ni ádámù tàfàkùhí fìdí nínú àmì àwọn mùnàfìkì ni wípé kò síbẹ̀ ti sọ̀rọ̀ ọlọ́run ọba tó nílé wọn wọn ò ní gbọ́ yìí nínú àmì nìfà ẹ̀ẹ́dẹ̀ ẹlòmí kódà yóò fi máa ṣe fáàrí pé ní nǹkan tó ti lé lọ́gbọ̀n ọdún nílẹ̀ wá sí afáàsúnmọ́ làwọn máa gbọ́ àti ní gbọ́dọ̀ kó àbáṣún náà kan àbíkẹ́rí wá ń bẹ́ ṣùgbọ́n tí ń sọ lẹ́nu yẹ ìdàkejì rẹ̀ lọ́wọ́ lọ́kàn rẹ̀ ẹ wà bí lè gbogbo wà bẹ́ẹ̀ tí ń gbọ́ láti yọ ọdún yìí náà tó wà lápá lára yìí tí bá ń sọ̀rọ̀ ẹ mà rí bí ẹni tó nǹkan kò tiẹ̀ yé àwọn mùnáfìkì wọn máa jókòó tí ìdòkó wà sí wọn máa gbọ́ wà sí àmọ́ ẹ padà rí wípé gbogbo tí wọ́n ń gbọ́ yẹn kò sí lọ́kàn sí wọn kò sí kàkà nina yí wọn afa nínú àmì nífàkì àfáà lè jẹ́ mùnáfíkì ọmọlé mi láti kékeré rẹ̀ kéjì wá muslim school lọ́lọ́ tọ́nkọ́ ń kí ó bẹ̀ kódà bá ṣe ń múra àtàwọn ọmọbìnrin àti school tó lọ ó tún jáde ó tún lọ ó tó akọ̀rán ọba ládùmíṣàn sí ìwé níbo ládùmíṣàn ìwé ti báyìí tẹ bá rí ẹ sì máa ó ti yọ̀ dáhùn àwọn abúlé ah, ṣe wọ́ ẹ̀yin lẹ́yìn lérò pé gbogbo ibi lọ yẹn ọ̀rọ̀ to gbọ la la kò sí bí mùnáfíkì ṣe àìsì tó ọlọ́run padà tàṣírí ẹ̀ ẹ padà mọ̀ pé ah mùnáfíkì lẹ́bi ọlọ́run láwọn mùnáfíkùn ọlọ́run ọba ní kọ́ọ̀lù àmánà wọ́n sọ lẹ́nu wọn pé àwa gbàgbọ́ agbantíra ànábì sọ sallallahu alayhi àgbàgbọ́ wọ̀kọ̀ má jẹ́ kí n tí wọ́n ń sọ lẹ́nu má jẹ́ ó tàn ọjẹ́ o fáwọn gbàgbọ́ o kúfúrú wà lẹ́nu wọn ìgbà tán jókòó síwájú ẹ̀ yẹn tó ń sọ̀rọ̀ tán mi rí bá ń tún tún kò yé wọn o nítorí wípé al-i'tiqad qabla al àdánwò kéèyàn ti ní ìkankan lẹ́nu kó o tó sọ pé ó fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ yóò ní yẹ ẹni tó ti pinnu pé ní rí wọ́n wí ìgbè òní gbà ẹ̀bá àfọwọ́ àdíṣù wà akẹ́kọ̀ọ́ ogun ẹ̀wà ọ̀rọ̀ yìí oníṣẹ́ láfàá lóòótọ́ jẹ́ pé kó ní kálukú máa tún àníyàn ṣe tí wọ́n fẹ́ jókòó sí gbogbo ẹgbẹ́ ọ̀rọ̀ lọ ìjókòó tí wọ́n jókòó tí gbogbo ń tọ́ gbọ́ tí ò wúlò fún ọ lẹ́lòmíì náà jókòó tọ́lọ́ ń dẹ̀ fi túwèé sáyẹn àwọn mùnáfíkì wọ́n máa lọ bí ìjókòó ọ̀rọ̀ lọ fún ìní adamu tafakuru fi dín ọ̀rọ̀ níyí wọn ọlọ́run láwọn mùnáfíkì bí wọ́n ṣe wọlé bẹ́ẹ̀ náà ni wọ́n ti jáde ọlọ́run bá subhanahu wa ta'ala lójókòó yóò àbúwà qad dakhalu bil kufr wa hum qad kharaju bihi kúfúrù tán gbé wọlé wá síwájú rẹ̀ ànábì sallallahu alaihi wa wọ́n gbọ́ yẹn òní jáde tán kúfúrù yẹn náà tún wà والله أعلم بما كانوا يكتمون الكتمان الله ní òun ọlọ́run ìgbà tí wọ́n jókòó níwájú ànẹ́sọ́lá àrọ̀sọ́lá mi àti ká tó jókòó níwájú ànẹ́sọ́lá àrọ̀sọ́lá ní tí wọ́n fi pamọ́ sínú ẹ̀mí wọn tí kò hàn sẹ́yìn ọlọ́run ló mọ̀ ìjọ fi hàn sẹ́yìn ni wípé kọlu àmàna àwọn gbàgbọ́ ìjọ sọ yẹn lẹ́yìn ó gbàgbọ́ ṣùgbọ́n wallahu a'lam a'lamu bima kanu yaktumun ọlọ́run ọba nímọ̀ jùlọ pẹ̀lú nǹkan táwọn mùnàfíkì fi sínú ọkàn ayàtà kàyí a fẹ́ mú àwọn kókó kan jáde wà ń bẹ̀ ká sì bì mọ́wọ́ àkọ́kọ́ náà òun náà ní pé ànábì sallallahu alayhi wa alihi wa sallam ànábì òjíṣẹ́ mi bí kò máa tán wọn sọ́ra kò sí ààyè kan tẹ bá bá ní sọ àfẹ́lá ẹ̀ẹ́rì wípé yóò mọ̀ sọ̀rọ̀ náà fáwọn èèyàn yóò mọ̀ táwọn ènìyàn sí yóò mọ̀ kó wọn lọ síbi tó tọ́ yóò sì máa kọ ìbàjẹ́ fún wọn ẹ lọ gbogbo ìtàgbésí ayé àmì sọ̀rọ̀ wà rẹ̀ so gbogbo ẹnikẹ́ni nínú àwọn olùmọ̀ náà tí wọ́n bá láwọn fẹ́ jẹ́ olùkọ́sí ànábì sallallahu alayhi wa òun náà ni kó ṣe gbogbo iṣẹ́ wa iṣẹ́ wa àwọn olùmọ̀ní àtàwọn ọmọ kéw akẹ́kọ̀ọ́ ẹ̀sìn iṣẹ́ wa náà ni al-amru bil ma'ruf wa nahy anil munkar èèyàn tí ó máa ń jẹ́ àfà tí ò ní ní ìjòkó tí ó ti mọ̀ báwọn sọ̀rọ̀ ni ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá ti sọ fún wa ní wípé àwọn èèyàn wà ìdájọ́ wúkùn tí wọ́n ti bá ti wá báyìí níbo ni wọ́n ti wájú wá báyìí ó náà ní ìjókòó sánàbí mọ́ ní láti dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ àáfàá máa ń níjòkó títí máa dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí ni túmọ̀ gbogbo ọgá wa kí ọ̀hún ọgbóye tán ọgbóye tì í ọgbà gbogbo ẹ̀ àwa lè rí wípé ìjókòó kan wà tó máa ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èèyàn ojú ànábì sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ sì la gbà wípé al-ulama warasatul anbiya àwọn tó lóore jù nínú yín òun náà làwọn tó bá kẹ́kọ̀ọ́ alukur'an ìmọ̀ kur'an kò gbúdọ̀ kúrò nínú ìgbésí ayé rẹ̀ kó o lè fi mọ àwọn èèyàn ó gbúdọ̀ fi mọ àwọn èèyàn ó gbúdọ̀ fi ṣe àwọn èèyàn láǹfààní táwọn tó ṣáájú ò bá fi mọ àwọn èèyàn ní bó làwọn ṣe mọ́ àìbò làwọn tó mọ̀ báwo ni wọ́n ṣe mọ́ kódà ẹ̀rẹ́ lómi ìjọ mọ̀ sọ pé à kí ó tó wù ké fara àwọn òun ò lè kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn inna lillahi wa inna ilaihi raji'un. anabi sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn mọ̀wákìsì tẹ̀mí ayé rẹ̀ okun fún àṣì bí rìn lọ bójókòó bó pa àwọn èèyàn papọ̀ báwọn èèyàn gbòòsì kò sí ẹ̀ẹ́mọ̀ sàǹfààní níbi ọ̀rọ̀ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ wọ ìdájọ́ òkú kọ́ọ̀lù àmàna ó pẹ̀lú ẹ̀kejì ni wípé àwọn mùnáfíkì tẹ́ rí yẹn ìdàjà òkun wọn kì í fi ìjókòó wà sí wọn èfi ṣeré kódà ẹ̀rí pé ìgbà nínú nípa àwọn náà kọ́dé àwọn bẹ̀rẹ̀ náà máa rán ilé sí ẹ̀mọ́ gbàgbé ìyẹn lè tún wípé ìzàárò sọlá híwal islam dáadáa náà máa ń fi hàn fáwọn àwọn ni wọn ò ní gbẹ̀yìn níbi dáadáa àmọ́ ọkàn in tó ń bẹ lọ́kàn wọn ó yàtọ̀ sí ìtẹ̀rí tí wọ́n ń ṣe yẹ àwọn láyé múnáfikún àwọn múnáfikún kọlọ̀wọ̀n bá subhanahu wa ta'ala kọmọ́dé ṣọwọ́n bẹ̀ qalu amanna alqawlu bil iman faqat la yatahaqqaqu bihi sihhatul iman القول بالإيمان فقط القول بالإيمان وحده لا يتحقق به صحة الإيمان أكيد أن يوفي أن نسوكي مبابا لسن أن يوتيتو لا تسوكي أن يبابا لسن يوفي من أجل أهل السنة والجماعة من أجل السلف lórí kí ni wọ́n ń pè ní al-iman òun ni manhaj àlàyé tó dọ́gba jùlọ yàtọ̀ sí in táwọn al-firaqu dọ́ọ́là táwọn dúró lórí àmọ́ àwọn tí wọ́n sọ wípé al-iman qawlun faqat tí wọ́n bá sọ pé gbogbo ìgbàgbọ́ náà nìyẹn manhaj ahli sunnati wal jama'a òun náà ni wípé al-iman qawlun wà fíìlú wà fíkàn nǹkan mẹ́ta ló papọ̀ làáfin máa sọ pé èèyàn ní imani àkọ́kọ́ kí ló wà nínú ọkàn rẹ̀ ǹjẹ́ gbàgbọ́ tó ń sọ yẹn sóun ló wà lọ́kàn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì in tó gbàgbọ́ yẹn sóun ló ń sọ jáde lẹ́nu ẹlẹ́ẹ̀kẹta al-amalu bil-arkan ní tó gbàgbọ́ yẹn gbúdọ̀ lápa nínú ìṣe rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló papọ̀ ká tó lè sọ pé èèyàn gbàgbọ́ àlàyé yìí sì ni àlàyé tó dọ́gba jùlọ torípé láwùjọ wa lẹ́nu ẹni tó sọ pé nínú ọkàn òun òun gbọ́ lọ́wọ́ ọba gbọ́ òun gba ànábì Muhammad sallallahu alaihi wa sallam bọ̀ wọ́n wá ní àsìkò òun mọ̀tò ẹja lọ kírun onírúkọ èèyàn ni ìgbàgbọ́ tòun ò débi máa kírun wọn àtakọ̀ àwọn ọkàn ni àlìyòkọ́ innahu muslim sápẹ̀ ẹ̀yẹ ní mùsùlùmí sápẹ̀ mú mi ní lóòótọ́ ó sọ pé ọkàn òun gbàgbọ́ ṣùgbọ́n ìgbàgbọ́ tó lóun gbàgbọ́ yẹn ìṣesí rẹ̀ tako ìgbàgbọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì kárí ẹnìkan ó mọ́ ń kírun ó sì lóun ní àbìsọ́ kan pé òun gbàgbọ́ tí bá ti wá ń sọ̀rọ̀ yóò lò lóòótọ́ agbàgbọ́ nínú ọkàn ṣùgbọ́n adẹ́gbọ̀n ọmọdé rí ẹ̀ òun lágbára àwọn lárúbáwá fẹ́ fi kó alúmọ̀ rẹ̀ jẹ́ ní ó in ti ń sọ jáde lẹ́nu ó tako ìgbàgbọ́ tó lò ní ẹ̀ alùkọ́ ináhùn mùsùlùmí là ìdí ìsọ jẹ́ pé ìgbàgbọ́ tá ń sọ kò tó pẹ̀lú ọ̀rọ̀ ẹnu nìkan ma wá kọ̀rọ̀ fìlkọ̀lì ó gbúdọ̀ rin ilẹ̀ nínú ọkàn wa pa nígbàgbọ́ nínú ọlọ́run ìta aláàgbàgbọ́ yẹn ta bá fẹ́ sọ̀rọ̀ jáde ó gbúdọ̀ hàn nínú ọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ìṣe wa ó gbúdọ̀ júwe nǹkan ta aláàgbàgbọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn لدى وفي أهل السنة والجماعة هنا تنقل الإيمان هنا تنقل الإيمان أراكم لك الحلاج وطع ابن الأعرابي لا تقول وقناه وقل ó ń sọ wípé ana Allah èmi lọ́lọ́ àwọn ìwà ni ẹni tó fi sọ bẹ́ẹ̀ ó kàn jáde lórí ahọ́n rẹ̀ ni ìgbàgbọ́ nínú ọlọ́run wà lọ́kàn rẹ̀ èèyàn ló ń lọ́lọ́ ẹ̀ ń sọ wípé kò yẹ kán pa torí pé tẹ́ rí ọkàn rẹ̀ ni èèyàn lè sọ sọ̀rọ̀ kó jẹ́ pé nínú ọkàn rẹ̀ ó gbọ́ ìyẹn ìdí mi tó jẹ́ pé tàbá ti gbàgbóyà ìmọ̀ọ̀nì lórí agbọ́nrin yìí ìṣìnà kan bẹ káwọn àlùkàsọ́ wúfà àwọn kan náà àwọn súnfí tí wọ́n kó sínú ẹ̀ tẹ́fìmọ̀ rẹ lómi ìnà hárí Ramadan lọ́sàn Ramadan tí ó mọ̀ jẹun tí wà bẹ́ẹ̀ tí ní mọ̀ jẹ ní ìsìnkẹ́ ẹ̀sọ̀ pé mi ò ní mọ́ ní a ò ní kò sí pé ṣẹ́ẹ̀sọ̀ pé ò ní mọ́ ní ṣẹ́ẹ̀dọ́kàn ṣẹ́ẹ̀mọ̀ bọ́yá lóòrùn tílẹ̀ fi mọ́ la ilaha illallah ló ń fà tílẹ̀ fi mọ́ o ń ti fa la ilaha illallah 50 million tílẹ̀ fi mọ́ sí ìwọ lọ́wà ní mọ́nì tó lè tó ń sọ yìí ní tó ń sọ jáde lẹ́nu àti ìwà tó ń wù ọ̀sán Ramadan tó bá nígbàgbọ́ ní Ọlọ́run la níta di sọ́kàn mà wá kọ̀rọ̀ fi kàn ní tó wà ní ọkàn wa wà náà tọkọ̀ bí i alisan tàbí sọ jáde wà ámìlà bí i wà ámìlà bí i aljawari wal alkan tí eríkèríkè ara wa jẹ́ fi ṣiṣẹ́ nǹkan pẹ̀lú imani kí nìdí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi sọ wípé àwọn mùnàbí kí kèfèrí ni wọ́n ọlọ́run kò wọ́n ní mùmínì tó ń ti pé wọ́n sọ pé kọ́ọ̀lù àmànà wọ́n sọ lẹ́nu láwọn gbàgbọ́ ṣùgbọ́n ẹ̀tìkọ́d àwọn mọ̀nàbìkì níbi agbọ́nrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pààtì níbi méjì wọ́n fèlè ọ̀kan fìlìkọ́ọ̀lù tí ń táwọn mọ̀nàbìkì ń sọ jáde lẹ́nu ìmánì ni wọ́n sọ lẹ́nu wọ́n fìlì amal in tí wọ́n ń ṣe níṣẹ́ ẹ̀ẹ́dì pé gbogbo ṣẹ́ في الاعتقاد في القلب ṣùgbọ́n tí wọ́n dì sẹ́mì kúfúrù ìdí ní tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run sọ fánàbí sallallahu alaihi wasallam ọlọ́run tó ráwọn munafiki idha ja'aka al-munafiquna qalu nashhadu innaka la rasulullah ọlọ́run ní ìrànà sallallahu alaihi wasallam àwọn munafiki tó rí ẹ̀kan bá déwájú rẹ̀ ní tí wọ́n kọ̀kọ́ sọ ní pé àwọn jẹ́rìí ó ti ṣe ọlọ́run bá lóṣèlú ọ̀rọ̀ tí sọ jáde lẹ́nu ọ̀rọ̀ imani ni àbí ọ̀rọ̀ imani ọ̀rọ̀ imani ni bá ní wallahu ya'lamu annaka rasul ọlọ́run kán sí ẹ̀ tó sọ gan ọlọ́run ní àwa mọ̀ pé so ó jẹ́ kó yíwa wípé iman kò mọ lórí tá a sọ lẹ́nu nìkan so nínú àwọn okòtà àfẹ́ kámújáde yìí ọlọ́run ọba fún ánà wọ̀tọ̀rọ̀ ní kọ́ọ̀lù àmàna àwọn mùnáfíkì láwọn ọ̀pọ̀lọ́wọ̀n bá gbọ́ بالكفر وأم قد خرجوا به bákan náà nínú kókó tá a mú jáde ń tó ti do lóríire ẹlòmíì lè gbàgbẹ́ kọjá nígbà ìgbà kíjọ lórí ibú ọmọ kò láàrin jama kéèyàn jókòó níwájú ànábì sallallahu alayhi wa alihi wa sallam kéèyàn ó gbọ́rọ̀ lẹ́nu ànábì mubashara directly báyìí kò sí bí nifaq marad bó ṣe wà lẹ́nu èèyàn tí a bá gbọ́rọ̀ ànábì sallallahu alayhi wa sallam ẹni tí ó ká lọ́bí ọlọ́run gan tí èèyàn jókòó sí wáàsí àáfàá mi bí èèyàn bá gbọ́ wáàsí nǹkan gbogbo gbọ̀dọ̀gbọ́dọ̀ ìgbàjẹ́ ọkàn èèyàn yóò sì kúrò kí ló fà á àdìsọ́kàn tó gbé wọlé nígbà tó fẹ́ lọ gbọ́rọ̀ ẹ̀ ipò tí àáfàá yẹn wà lẹ́mìí rẹ̀ àáfàá kan ṣe wáàsí ògbà nìyẹn bá ah, ẹja lọ gbọ́rọ̀ lọ irú ẹni yẹn ọ̀rọ̀ ọlọ́run yóò ṣe láǹfààní ṣùgbọ́n ni ẹni tí wà pé abájókòó bí bíi tí wọ́n sọ lúwẹ̀ lẹ́nu ẹ̀yẹ́dà lọ gbọ́n tó wẹ́wí ẹni yóò lè ṣàǹfààní pẹ̀lú kan láyé lọ́wọ́ jẹ́ pé nínú àdánwò tó bá ilé ayé òun náà ni pé ádámù ta'wim al-ulama wa tawqirihim àìmọ́mọ́ pa àwọn olùmọ̀lé àìmọ́mọ́ ka àwọn onímọ̀ fún ìyá rẹ̀ yẹn kò jẹ àwọn olùmọ̀ torí pé olùmọ̀ òkú lẹ̀wọ̀ bí akọ́kọ́ lébẹ̀lẹ̀ ṣùgbọ́n wọn náà nìyà rẹ̀ ó jẹ́ in tí ń sọpọ́lọ̀ ń wúyẹ nǹkan yìí ò ní ráàyè nínú ẹ̀mí ẹ̀ kò ní lapa báwọn èèyàn ṣe so oríire tí wọ́n jókòó níwájú anábì sallallahu alaihi wa sallam ẹlòmíì gbé kúfúrú bọ̀ ọ̀rọ̀ kan péré lọ́gbọ́ lẹ́nu anábì sallallahu alaihi wa sallam ó ti gbà ìlà ẹlòmíì ń bẹ ìbàjẹ́ ló wà lẹ́nu rẹ̀ ẹ̀ka tó jókòó wájú anábì sallallahu alaihi tó gbọ́rọ̀ lọ́la anẹ́sọ́lá àṣọ́làm báyìí ọlọ́run sì yí padà sọ́dọ̀ rẹ̀ lásìkò tá a wí àwọn mọ̀nàfìkì àwọn ni ó sáfù wájú ni ó jókòó sí iwájú anẹ́sọ́lá àṣọ́làm síbẹ̀síbẹ̀ bí wọ́n ṣe wọlé bẹ́ẹ̀ náà mo sì jáde ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run wa kò dákàlù bil kufur wa òun kò dákàlù jù bí wọ́n ṣe wọlé náà pẹ̀lú kúfùrù nígbà tí wọ́n bá tún dìde fún iwájú àlẹ́sọ́lá àlọ́sọ́lá náà kú fún ìyẹn òní kúrò níwájú wọn nínú ẹ̀mí wọn ẹ má jẹ́ kó wùmù mi àwọn wọ́n ti ń jókòó sí kódà ń ṣe sí wọn ò tí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ padà tó àbí wọ́n mọ̀ sí wo fíìmù gbogbo orí fóònù rẹ̀ báyìí fíìmù ní ìgbà láti ṣe ó bá jókòó sí báyìí kódà fásitì òun ò fi lọ kò ní lọ kírun àbẹ́ni tó ṣe wípé ó ti bí gbogbo ọmọ inú rẹ̀ tán nígbà tó rẹ̀ béèrè rẹ̀ dákun bóòdì èèyàn ṣe máa ń wẹ̀wẹ̀ àìdì kò sì lè má jókòó wáyé torí pé bó ṣe jókòó yẹn ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ẹ́ ọkọ rẹ̀ ó sì máa sọ pé ah, ìyàwó òun ò lè má bọ̀ wá sí kódà òun máa ń jẹ ọyá lọ ìwọ lọ ń jẹ nípa ọkàn rẹ̀ ò sí níbi nǹkan yìí nínú àdáwò nìfàkì بأنهم قوم لا يفقهون ọ̀rọ̀ níyé wọn bí wọ́n pẹ́ níbi kọ́lá ẹlòmíì náà kéwú ó kéwú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló tó kó wájú wọn kankan gbogbo ẹ̀ ó mọ kéwú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ̀kùn ni pé ọ̀rọ̀ ẹ̀sìn òye náà àníyàn tí yẹn bá fi jókòó níwájú àwọn onímọ̀ àníyàn tí yẹn fi jókòó níwájú àwọn olùmọ̀ ní máa jẹ́ kí ìmọ̀ wọn kó ṣe yàn láǹfààní. ọmọ akẹ́kọ̀ọ́ ò fẹ́ jókòó níwájú olùmọ̀ àníyàn pé ọ̀fẹ́ ṣọ́ àṣìṣe rẹ̀ lórí jókòó níwájú rẹ̀ látẹ̀ǹtẹ̀fì abadan bi ilmihi látẹ̀ǹtẹ̀fì abadan bi ilmihi ìmọ̀ olùmọ̀ yẹn kò lè ṣọ́ láǹfààní láìláì nítorí pé nítorí ọmọ sọ ọ̀fẹ́ sọ kátọ́wò rẹ̀ ọ̀fẹ́ sọ pé láàmù tààlì lèyẹ́dùrùsù àlẹ́ ìlímà àlẹ́ ìlímì láàmù o lè ṣàǹfààní pẹ̀lú ìmẹ̀lẹ̀ ìdí ìtọ́ jẹ́ pé àwọn mùnáfìkì àwọn jókòó wájú ànábì tí èsì kékeré kódà sáà fi wájú ni ó jókòó sí bọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́run ní wọ̀kọ̀ dákàlú ògbèlè kúfúrú báwọn kò kọ̀ọ̀jù kúfúrù ti ń bẹ lára àwọn tí wọ́n gbé wọlé òun bọ́bá tún dìde wájú ànábì sallallahu alaihi wasallam kúfúrù yẹn náà ni wọ́n ti gbé jáde ọ̀rọ̀ ànábì òbí ṣe wọn láǹfààní Wallahu a'lam bima kanu yaktumun ọlọ́run ọba nímọ̀ òun ló nímọ̀ jùlọ pẹ̀lú tó ní kálukú fi pamọ́ sínú ọkà a lè fara pamọ́ fúnra wa ṣùgbọ́n a lè fara pamọ́ fún Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká máa bẹ̀ lọ́run gbogbo wa Allahumma tahhir qulubana خائنة الأعين وما تخفي الصدور أخوه ابن كثير عليه رحمة الله لولي آية واني وقوله تعالى وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به وهذه صفة المنافقين أبو ابن كثير عليه رحمة الله wọ́n ní ìròyìn kéèyàn ó jókòó níwájú àwọn ẹni ọlọ́run kéèyàn ó tẹ́tí gbọ́rọ̀ wọn fún àìmọye ìgbà kọ́rọ̀ yẹn má wàá ṣàǹfààní fún yàn nínú ìròyìn àwọn mùnáfíkì na fi wọ́n máa fẹ́ ṣe bí olùgbàgbọ́ òdodo ní ìrísí gbogbo ìjókòó wà ẹ bá wọn bẹ̀ ṣùgbọ́n wa qulubuhum muntawiyatun ala al-kufr ṣùgbọ́n ọkàn wọn kúfù olówà ìkọtọlọ́n orí odú lórí ọkàn wọn o wàlàhádà ìdínìtọ́lọ́wọ́n bá sọ pé wọ́pọ̀ dákọlù ẹ́ẹ̀ẹ́dẹ̀kẹ̀yà Muhammad gbogbo bàtán bá ti wọlé wá bára nábì tó bá ń bá wọn èèyàn sọ̀rọ̀ àwọn náà wà jókòó bẹ́ẹ̀ wíwọlé wọn yẹn bìlì kúfùrù ayé mùsùlùmí kúfùrọ̀ fi kúló bèèrè wọn ò wọlé lásán wọ́n gbé kúfùrù wọlé ní wọ́n ti wọlé wọn kèfèrí lọ́wọ́ àlọ́kà àní gbọ́ àní gbà kò ní wọ́n gbé wọlé thumma kharaju wà òǹkà nínú fi á bí wọ́n sì tún jáde lọ́dọ̀ rẹ̀ náà kìí ṣe pé wọ́n jáde kan wá ní á ah, èyí tá a gbọ́ lé mi yìí kò ah, láti fẹ́ yí padà sí dáadáa rárá o kúfúrù náà ni wọ́n tún fi pamọ́ sínú ẹ̀mí wọn lẹ́mìyàn tẹ́ fi owó bí máa kọjú sẹ́mi owó ní nǹkan mìíràn lẹ́ẹ̀ẹ́ gbogbo tí wọ́n gbọ́ lọ́dọ̀ rẹ̀ ànẹ́sọ́lá àṣọ́lá ní ti mímọ̀ àti nítọ̀dọ̀ mọ̀ oníṣẹ́ wọn láǹfààní wọ́la nájà àti fíhìmọ̀lmọ̀wá ìlú wọ́la ìzàwà àti ẹ̀ wáàtí ìkìlọ̀ tí wọ́n gbọ́ yẹn kò ní wúlò fún wọn wàlìhádà kọ́ọ̀l ìbí mi tọ́lọ́wọ́ bá sọ pé wọ́n ń kọ́dẹ̀ kọ́ọ̀rọ̀ sí ilé kúfùrù yẹn náà ni wọ́n tún gbé jáde fọ̀kọ́sọ òǹdí ìdúnà rẹ̀ ìrìdì ọlọ́run máa máa dé ká mọ̀ wípé ìròyìn yìí àwọn mùnáfìkì lọ́lọ́run fi sàdáyàrí wọn àwọn ni wọ́n nírò ìyẹn lára ṣèwọ́n náà wá kíyèsí tó bá ti nírò ìyẹn náà lára àfàmọ́kọ́ wọ́n ti wà nínú agbo nifak ọlọ́run bá kó ṣọ́ wọn bẹ́ẹ̀. wa qawluhu ta'ala wallahu a'lam bima kanu yaktumun afọ́wà al-imam ibn kathir alayhi rahmatullah wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ́ wọn bá sọ wípé ọlọ́run ọba ló nímọ̀ jùlọ pẹ̀lú nǹkan táwọn mùnàfíkì fi pamọ́ sọ́kàn ayé wallahu alimun bisarotirihim ẹ àwọn mùnàfíkì lẹ̀ ẹ má dára yín láàmú pẹ̀lú nǹkan fi pamọ́ sọ́kàn nǹkan fi síta yẹn kẹ́yìn fún ọba wọn lò nítorí pọ́lọ́wọ́n bá nímọ̀ nípa táwọn mùnáfíkí tán fi sínú ọkàn wọ́n máa tàn tọ́wí alẹ́ yìí bọ́ máa yírò hù bákan náà in tí ó pamọ́ sínú ọkàn wọn ọlọ́mọ wà in abuharu lè kọ́ sí ìkìlá sàdá àlìkà kódà ó sọ wípé ìdàkejì tó wà ní ọkàn wọn ní fi hayé ọlọ́run ẹ̀fọ́ sílẹ̀ wọn ọlọ́run òun rí ọkàn wọn wàtàgẹ́jìánú bí máa lè sọ fi è kódà wọ́n ma sọ̀ṣọ́ iman lójú yí bẹ́ẹ̀ sì ni kò sí mọ́ni lára fa inna Allah alimul ghaibi wash shahada nítorí pé ọlọ́run tó tó ẹ̀fì wọn lẹ̀ ẹ̀san tó pé ọlọ́run ó san mọ̀náfìkì tí ó bá jáwọ́ kúrò bẹ̀. so àyà yìí àrífin ilẹ̀ wípé ẹni tó bá níwà mọ̀náfìkì là kò sí bó ṣe wà láàrin ẹni eré tó ìjẹ́ni eré ìwà láàrin ẹni eré ìjókòó láàrin ẹni eré ìgbọ́rọ̀ ẹni eré kò ní ṣe láǹfààní adala subhanahu wa ta'ala kí subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ṣẹ́ àmì ẹnì kọ̀ọ̀kan wà kó ṣọ́ wa níbi nifaq kó là wá níbi ìṣesí ìnáfíkì rahmatu iya arhamar rahimin bákan náà ẹ jẹ́ ká ṣọ́ra ó lè pẹ́ nìkan kan mùnáfíkì o torí pé ọmọ ọkàn rẹ̀ òkè yẹn sọ pé lágbádá mùnáfíkì ni ó tóbi lẹ́sẹ̀ o tó bá pè ní mùnáfíkì tí ẹ bá ṣe mùnáfíkì ẹ ṣe kan fọ̀rọ̀ mùnáfíkì lẹ̀ fọlọ́ èyí ló lágbára yìí ẹnìkan ọgbà olétí oníkìlọ fẹ́ sọ sọfẹ́ sọ pé lórí ibú ní ní ìgbà ah, àmì ìsọ́bẹ̀ ṣùgbọ́n mọ̀ fàáyín lọ́lọ́ lọ́wọ́ gbà àti ìtọ́ sọ yẹn fúyẹ́ àyín ògá ló lè jù a lè mú gan ọlọ́ọ̀lá bẹ̀rẹ̀ èyí ò ní ló lè jù ká sọ pé ẹ má pé mùnàbìkì mùnàbìkì mùnàbìkì

bóun ṣe wà yìí òun lè má kí òun déédéé òun sì lè má gbà àwọn Ramadan kódà bóun ṣe wà yìí òun lè má lo ìjáàbù òun lè má borí òun lè má lo kankan àmọ́ òun ní ìmánì dàwọn tán lò ìjáàbù lọ kí ló fi wọ́n ó bá ní ìmánì nínú ẹ̀mí rẹ yóò wà ńlẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu rẹ ìmánì ó jáde ńlẹ̀ nínú ìṣesí rẹ àrí ìmánì mẹ́kẹ̀ẹ́ta ẹ ló gbọ́dọ̀ pẹ́ ní òtún lè jẹ mọ́mẹ́ni ìdí ni ìtọ́lọ́wọ́ bá fi kọ̀ndẹ́mù ọ̀rọ̀ táwọn mùnáfíkì ń sọ tán ní kọ́lú àmàlìná tákàn ń sọ lẹ́nu lásán páwọn gbàgbọ́ lára ọ̀ wọ́n sọ páwọn gbàgbọ́ wọ́n fi hàn nínú ìṣe ṣùgbọ́n nínú ọkàn wọn kúfòrò alkúfòrò ló wà lọ́kàn wọn abẹ́ aláṣùwọ̀n àwọn tààlà ilé ti àgbọ́ ọlọ́dún kò ṣọ́ aláǹfààní àwọn ìgbà tí gbọ́tọ́lẹ̀ náà ọlọ́dún tí ó wúlò fún wa rahmatu iya rahmatu rahmi iṣẹ́ masjid wa kò dáwọ́ dúró ẹ jẹ́ ká gbìyànjú olúkálukú wa ká kópa tó dáa lórí iṣẹ́ náà à ń ní àfọkànsùn wípé tí Ramadan èyí tó ń súnmọ́ wa yìí abdul Allah subhanahu wa ta'ala Allahumma Ramadan ọlọ́wọ́n bá ó ṣe wá ní ẹrú Ramadan ó bà tí ó sì bá wa láyé wa tí ó sì fún wa ní láti ṣe ìbádà ní pípé nínú oṣù àtìlẹ́yìn rẹ̀ rahmatu ya rahman rahman afẹ́jẹ́ tí mọ́ṣáláṣí wáyé kó ṣe é dúró sí kó ṣe é wò ká lè ṣe antikaf níbẹ̀ ní ramadan tí ń bọ̀ yìí pẹ̀lú òkú ọlọ́run àwọn ibi tí sọ wá kù sí òun náà ni èyí tí àwọn gbẹra wa ló gbẹ oníkàlùkù dá sí afẹ́kí iná kó máa tàn agbọ́dọ̀ máa ṣe ẹ̀ǹtìkáàfù agbọ́dọ̀ máa kí sọ láti tarawih ká sọ pé ewúrẹ́ ọkọ̀lù jẹnẹrétọ̀ wọ́n yà yọ àbí òlè tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ewúrẹ́ kan lè mọ́ ìsáré lọ ewúrẹ́ nínú ewúrẹ́ àti ewúrẹ́ nínú èèyàn ó lè ṣẹlẹ̀ kọjá okùn jẹnẹrétọ̀ ṣùgbọ́n bẹ́yẹ fò lé orí panel sólà kò ní kílómítà ṣèjú yẹn táà fòrò wípé panel àtìrà ìfátà àtìrà bátìrì irú ilé ìta fẹ́ lò òun ló kù bákan náà àyè àlùwàlá àwọn obìnrin àtàwọn nǹkan míì pẹ́pẹ̀pẹ́ tá a fẹ́ ṣe òun náà ni à ń ṣe ìkówójọ fún ọwá síye téèyàn sílẹ̀ síye téèyàn sílẹ̀ tó kéré kò síye téèyàn sílẹ̀ tó yẹnbẹ́ ilé ti máa fún ọkọ̀pọ̀ ó pẹ̀lú ògbọ́ ọlọ́run kò sí kódà béèyàn gbé ten billion wà síbí àtùmọ̀ ẹ̀nàṣẹ́ mọ́sálásí ní èdè ìlàjà tó bá ti dà ní ẹ̀ pé mọ́sálásí ní kẹ́ ẹ̀nàṣẹ́ tó látara délé ẹ̀jẹ̀ kó kálukú wa ẹ̀jẹ̀ ká gbìn tọ́lọ̀ bá fún alágbára kí a tún fi sọwọ́ sínú kòtò mọ́sálásí GT Bank GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque 051 99 34 four five nine GT Bank kọ́lọ́wọ́n bá kí yóò bọ̀ aláṣẹ kí a má gbàgbé lẹ́ni náà afẹ́ ṣe ìkówójọ bá rẹ̀ sọ láti jùmọ̀ tàbá ti kírun jùmọ̀ kí a gbìyànjú ká mú nǹkan tó nítumọ̀ nǹkan tá a sọ owó ní òbí lóko ẹ pàfàpò pàmọ́sáṣọ nǹkan kan náà ká mú owó lọ́wọ́ láti fi dá sí tọ́lọ́mù bọ́lọ́mù bá ṣe fún kálukú lágbára tó àdúgbàtí fún alágbára wàmá tún fi kó min khairin kò sí nǹkan kata aná sójú ọ̀nà ọlọ́run láìdájú ọlọ́run ọba ọlọ́run ọba máa ó sì máa níyàn tó fi náà ọlọ́run kọmíṣẹ́ bá tún àníyàn wá ṣe ìrànmọ́tí ya famar rahmi bákan náà ọmọ ìyá wa tí ó ní ìpèníjà ojú tí a ní láníyàn pé a fẹ́ ṣe operation fún ojú rẹ̀ náà ní first week of February tí aláàfẹ́ gba two million fún alhamdulillah owó yẹn náà a ti rí one million three hundred and twenty-three thousand six hundred owó náà kù six hundred and twenty-six thousand four hundred tó náà fi pé mo nígbàgbọ́ bí ibn Allah ta'ala tó náà pé kó tó dé parí oṣù ó ṣe ṣe kárẹ́ nìkan ṣoṣo kó gbé ìtókù gbogbo ilẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo tí ń jẹ́ ìmọ́lẹ̀ lára ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọgbà kúrò lára wa o tí o bá tó o bá mọ ìtumọ̀ ojú tá a bá ti jáde nísìnyí tó o bá ti lọlé díjú kó o fi délé náà ní o tó bá ti délé kó o dájú padà wá mọ ìtumọ̀ ẹni tó ṣe wípé nẹ́pà múná dé nẹ́pà múná lọ sàwà lọ́dọ̀ tiẹ̀ àwọn nẹ́pà jáná sí ìkọ́kàn fọ́jú ọ́pù nẹ́pà kò ní lápá lára fọ́jú torí pé kò kulẹ̀ síná nínú sẹ̀yìn ayé jẹ́ ìmọ́lẹ̀ tó lágbára ní ojú ọbẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́kọ̀ọ́mọ̀ gbòjú lọ́wọ́ wa gbogbo ojú ti ta'ala ọlọ́mọ̀ gbà lára wa gbogbo àwọn ọmọ ẹ̀yà wa tọ́lọ̀ ń fi rú àdánwò bẹ́ẹ̀ kàn ọlọ́run wọ́n sẹ̀ bá wa ṣe ní kàfàrà fún tábá wá rẹ́ni tó ṣe wípé ìpèníjà ojú ó ń bẹ fún tí ò tí ì di wípé ojú yẹn tí ì lọ ẹ jẹ́ ká ràn lọ́wọ́ o àbí Allah subhanahu wa ta'ala kọ́ gbogbo àná lọ́wọ́ so akáàdì tá à ń gbọ́wọ́ ọmọ ìyá wa náà sí first bank thirty sixty nine eighty sixteen twelve first bank thirty sixty nine eighty sixteen twelve first back ọ̀là ń gba íńtà lè ṣe fúnra wa náà lélẹ́ yìí o íńtà lè ṣe fúnra wa láti mọ̀ra wa lọ́wọ́ ò ní má rò pé owó kankan kéré ìtọ́lọ́n bá fún ọ lágbára يا أرحم الراحمين وصل نعم وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما إن شاء الله تعالى تباجني لبيعت طويل لنا أعطنا تسواجه سبحانك اللهم الحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك